فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدنا علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإكرامي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهمي وعزي وحفري وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام أيها المستمعون السلام عليكم ورحمة الله وبركاته أتكلم الله سبحانه وتعالى ويقول لك أولا تشكوتني أبي الله سبحانه وتعالى أبي أمر القوة ثم أبي من نورك وقال إليه لي إجابة يكون فيه ẹnìkan sí ìjọba ìtọ́sílẹ̀ àti àbá ìhànà ọ̀sàáyà àti ìfìrìnlẹ̀ ìjẹ́jìṣẹ́ àríwá Muhammad sọ̀lọ́lọ́ àríwá àríwá sọ́lá àti ìtọ́rọ ìkẹ́ ọlọ́run àti ìjẹ́ rẹ̀ fún aṣíwájú ẹ̀dá àríwá Muhammad sọ̀lọ́lọ́ àríwá sọ́lá akíra wa ní kíkí ìjọba ọba Islam tó bá gbogbo ìgbà òun àsìkò àti ìṣesí wípé aláàbíà ọlọ́run àánú ọlọ́run ńlá rẹ̀ òun jẹjẹ bá rẹ̀ ti jẹ́ àbáríkà tó mọ̀ bá gbogbo wa lónìí. Inshallah ma tẹ̀síwájú ní ohun ìjókòó pàpín ní àìkọ́ tó sọ́ọ̀lẹ̀ ìjókòó àwọn ẹ̀yìn ìgbà tó ṣàlàyé síra kàtà pé ní ìyá àtúntọ́ rẹ̀ ní kàlá ní sẹ́yìdì mọ̀sálí tí àbáta abu zakariya yahya bùnà sharaf an-nawawi ti wọn kọ a ní pẹ̀lú òkú ọlọ́gbà bàbá bẹ̀rẹ̀ àwọn àṣájú ìdúró Sheikh Muhammad ibn Salih al-Uthaymeen kíra àwọn tí a kọ ṣáríhù kíra àánì pẹ̀lú ikú lọ́wọ́ àwọn tààríkọ́ àwọn àfikún tàbí àwọn àlàyé lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ èyí tí a ṣe al-Muhammad Nasiruddin alàlẹ̀bàní ni wọ́n ṣe ṣùgbọ́n àkàmùkọ́ tí ma àwọn mọ̀hákíkù tí a lọ mahmoud bónú lè jàmílì àti ọ́ọ́lì bónú mọ̀hámádùn ọ̀gbà ọ̀rọ̀ síwájú wọn ó sì ti tàwa níbi ọ̀sẹ̀ jókòó bá jókòó yóò fẹ́ pé márùn-ún lórí ọ̀rọ̀ wọn yìí nítorí àwọn pàápàá jùlọ torí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìgbà náà lè ta wà lásìkò ta wà yìí ọlọ́run kò fún alágbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àwọn àfáà ń sọ̀rọ̀ lọ́wọ́ nípa àgbà àfáà tí wọ́n tún jẹ́ àfáà àgbà àti méjì yàtọ̀ àfáà àgbà ó ní mà ó ọmọ eke ó lórí àgbà àfáà ó lọ́jọ́ lórí àgbà àfáà ni ó tún jẹ́ àfáà àgbà ó lọ́jọ́ lórí kìí sọ ó tún wá nímọ̀ àwọn ìyẹn gangan ló wúlò fáwùjọ ju àwọn àfáà àgbà tó ń jọmọ nílọ torí pé bíyàn bá ti ń dàgbà nóòmọ̀ náà nìrírí rẹ̀ ni ó máa ń pọ̀ sí bẹ́ẹ̀ ni iyì pé ó máa ń pọ̀ sí ipò ààyè kódà àṣẹ yóò máa wà fún ìgbà tí ìran àlọ́mọdé àwọn ọ̀rọ̀ míì wà tí kò ní lè gba ẹnu èèyàn tí ìbá dẹ̀ ló fẹ́ lágídí òun fẹ́ sọ tó lọ ju àdíjì ànábì tó ní mankata màríì mẹ́rin àlùjámọ̀ lọ́wọ́ yóò máa rẹ̀ kìyàmù sí ìlújámù ìlẹ̀ náà yóò kàn yàrá ẹni pé dáwà gangan nínú kó wó tàbí kó jẹ ní àbù pé àwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ tí ò ní gba ẹni ìyàn láti sọ pàápàá jùlọ fìlì mọ̀chítàmà èyàn lè máa káwọn ọmọ ìkéwò kẹmẹ́lẹ́wàtí láàrin àmọ́ fìlì mọ̀chítàmà ní àwùjọ torí pé ìtọ́kọ́ ti wà láwùjọ gọ́ọ̀yà kan wà fún òun gbogbo pòrọ́ láì sì ní fi nǹkan táwùjọ ń ṣe tí ò bá mọ nílẹ̀ ọlọ́run sàlọ́ àwọn àlàyé tó pọ̀ lórí nígbà tá a bá ṣàtìwájú àwọn àhádìsì wà sí irú àwọn àlàyé yìí ti jáde dáadáa ṣé kò tẹ̀lé ìfẹ́ ṣàlàyé nípa ìdí wà sàǹdọ̀rọ̀ gba ìṣàrọ̀ àti bẹ́ẹ̀ lọ ṣàlá ibi tá a dé ó ní kí n tí wọ́n ń sọ nípa àṣẹ Nasiruddin Muhammadu nàṣòrìlín alàdìbáàrí rahim allah rahmat allah àtìyà nípa ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ wípé wọ́n ti ṣe tàbíkì jà yìí kọ́mọ fàkọ́mọ ìtàríjì wàtàdíkì kẹfìrì ní àhàdíkì kìtàbí tàkìkì yẹn làwọn nípa ìfẹsẹ̀ ọ̀rọ̀ rinlẹ̀ tàbí ìfi ìdí ọ̀rọ̀ kan múlẹ̀ pé eléyìí lòdòdó ibi táwa bá dé ní pé a ní a ń sàlàyé nípa àti àwọn ọ̀rọ̀ àwa ní àwọn ojú ọ̀nà tí wọ́n máa ń gbà láti ṣe tàkìtìwé ìtàkùsọ̀ mo rò pé wá díẹ̀ aṣàlàyé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ aṣàlàyé ti ẹlẹ́ẹ̀kejì náà bẹ̀ aṣàlàyé sí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ni nọ́rọ̀ tá ń sọ ibẹ̀ láti bọ́ sí arkanu tahqiqi inda ahli sunna àwọn orígun tàbí orí ìtàlẹ̀pẹ̀ ní òpó ìmọ̀ ṣe ìwádìí ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ àti fẹsẹ̀ rẹ̀ rílẹ̀ lọ́dọ̀ àwọn àfáà sunna ìdíta ní lọ́gbọ́dọ̀ àwọn afáàtún náà ni pé èèyàn lè ka tíra ní kí n táwà ń sọ ìmọ̀ sí níbẹ̀ tàbí kí wọ́n tún lọ sọ nǹkan míì tí ó yàtọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ ìyẹn pé pátápátá sí nǹkan táwà ń sọ ṣùgbọ́n èèyàn ó ṣàkíyè pé àwọn àfáà wo ló sọ ọ̀rọ̀ yẹn mọ́sàlá àkọ́kọ́ tí wọ́n sọ ní pé alẹ́ ìtìmọ́dù alàtẹ̀lì lè láàrín alábùjá rọ̀dẹ̀rọ̀ ayé awìdáòkì wọ́n ṣàlàyé jókòó tó lọ ẹni tó fẹ́ ṣèwádìí yóò ní gbára lé lórí ẹ̀rí kìí ṣe ọpọlọ ní ó kàn lò díé ẹlẹ́ẹ̀kejì fáàmù sálàfì sọ́ọ̀lẹ̀ kí làgbọ́yé àwọn sálàfì sọ́ọ̀lẹ̀ àti ṣàlàyé wọn àwọn sọ̀hábà àwọn tàbíùn àti tàbíù tàbíìn kí làgbọ́yé wọn lórí ọ̀rọ̀ tí ń ṣèwádìí lè ánà wọn àìlàmù ó mẹ́sìlì ha àwọn ní ó nímọ̀ jùlọ nípa àwọn àyà Quran hadith anabi àti kí ni ẹ gbà lérò pẹ̀lú ẹ̀ kí ni oṣojú wọn oṣojú wọn ẹlẹ́ẹ̀kẹta al-adlu wal-insaf fi naqli al-aqwal wa adami bákìrì tàhẹ̀rí ìyà aṣàlàyé yẹn yóò sì máa ṣe wọ̀n tún wọ́n sì nípa mímú ọ̀rọ̀ àwọn ìwá lórí in tó ń ṣàlàyé láì ní dá àwọn ọ̀rọ̀ kan nù tàbí kó lọ yí àwọn ọ̀rọ̀ yẹn padà àwọn èèyàn máa ń ṣe ò jọba rí ọ̀rọ̀ kan ní ìsìn tí ó fẹ́ lò wọ́n wà lọ mú láàrin mú ní kábẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó tọ̀ ń bá kan ti pẹ́ díẹ̀ ọ̀rọ̀ ti ẹ̀ lọ sí bí táwọn kan sọ wípé a lè máa fi ìṣirò calculation máa fi sọ ọjọ́ tá bá bẹ̀rẹ̀ àwẹ̀ àti ọjọ́ tá parí àwẹ̀ láì jẹ́ pé à ń dúró di kóṣù kò lè alhamdulillah àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí jọ náà wọn ò mọ̀ sáyẹ́nsì tí wọ́n fẹ́ ṣàlàyé ọlọ́wọ́ á fẹ́ mi ṣe ìdí sáyẹ́ǹsì yẹn lè bí jókòó sí I studied industrial mathematics wọ́n sọ wọn pé ìtẹ́ ìsọ ẹgbẹ́ yìí gan ò mọ̀ wọ́n sọ̀rọ̀ nípa àwọn calculations gan ṣe lè ṣe ẹ́ ṣe bá ṣe calculation ṣe ẹ understand yẹ wọ́n ṣàlàyé àwọn ọ̀nà tí wọ́n mọ̀ ń gbà láti ṣe estimate oṣù tí wọ́n pariwo ìkan statistical method ìyẹn là ń pè ní inferential statistics inferential statistics ṣe understand ta máa lo àwọn statistical tools inferential statistics data lẹ́ẹ̀gàdà yẹn tí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lọ lẹ́ẹ̀kójọ àpẹẹrẹ observations àwọn tààrí wọ́n wà lọ pé ogun ọdún sẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́yìn àwọn ọjọ́ wo ni a bẹ̀rẹ̀ Ramadan so àwọn statistical tools yẹn calculation yóò wà tọ èyí tí ń bọ̀ ìyọjọ́ tí ó pọ̀ sí ṣe ti rí pé nǹkan tẹ́ ti rí òní èwo lẹ́yìn mọ̀ tọ́lọ̀ fẹ́ ṣe kò yé mọ́ pé ẹ́ ní máa ń ṣe project pàápàá ní wọ́n ní jẹ́ ń pè ní hypothesis research questions àwọn research questions yẹn wọ́n èé lo referential kí ni wọ́n máa ń lò láti láti down question descriptive statistics ni wọ́n máa ń lò ibẹ̀ ni wọ́n ti máa lo àwọn tables àti graph àti àwọn ṣẹ́bẹ̀ instinct èmi làwọn bar chart hmm? èmi làwọn histogram, pie chart they are just descriptive ń tàn ṣàlàyé ni ṣùgbọ́n influential ẹsẹ̀ fa nǹkan kan yọ wọ́n sọ fún wọn pé ìtẹ́ ìmọ̀ tẹ́ ń sọ lẹ́wọ́n ni báyé ṣe yí tílẹ̀ mọ̀ nípa ayé yíyí ẹ àwọn kàtíra tíra àtẹ kàtí òye yìí wẹ́ẹ̀dì tó bá rotate ṣe ó wá rotate tààrà ẹ lọ bá àwọn theories tó sọ̀rọ̀ nípa ayé yíyí many theories tó bá jẹ́ mùtàkọ́sìs tó lè ṣe because it wobbles it's not just straightforward like that ẹ̀rọ magic sì tún wà fún gbogbo calculation yín ẹ̀ mọ́ ń sọ pé lẹ́lò nínú sọ ìbùkọ́rí tàbí nínú fátìwò lè bá rí ṣáríhù sọ ìbùkọ́rí nígbà yẹn mọ́bìnú pọ́rọ̀ mi yà lọ́bẹ̀ mọ́ ń sàlàyé nípa àwọn kan tó ń ṣẹlẹ̀ lókè òjé táwọn èèyàn mọ̀ tí wọ́n máa sọ pápá tó lọ lé kí omi kí wọn mọ̀ wọ́n lọ mọ́ dá sí mo wá lọ ń pa ọ̀rọ̀ yẹn Ibnu Rushdi mo wá ń kà síta fún wọn jẹ́ ń sọ bẹ̀yẹ̀ mo ní Ibnu Hajari ń sọ wípé ọ̀nà yìí ọ̀nà tí ò bá mú láti fi wá oṣù ni ká mọ̀ ṣe calculation ẹ̀yìn ń ka ẹ̀ ń tú fáwọn èèyàn pé nínú ọ̀nà tá a lè lò nínú ọ̀nà bá lè lò ní ṣùgbọ́n kí ni wọ́n wá sọ ń sàlẹ̀ rẹ̀ ni pé a lè lò ṣùgbọ́n kò ṣe kí ni kò bá mu kò wọlé nínú ṣẹ̀ríà Islam torí wípé kánàbí tó délé ayé ni wọ́n ti ń lo òǹkà ni wọ́n ti ń ṣe ìṣirò nípa àwọn tá ń fojú rí tí ó ń pè ní àwọn heavenly bodies òṣùpá oòrùn àtàwọn àràwọ̀ mo sọ fún ọmọdé wọn èdí Jésù jésù gangan wọn èdí ìdí tí euclid tó ti calculate gbogbo ìrìn radius àti gbogbo rotation wọ́n ti ṣe wọn èdí jésù ó ti dé gbogbo tààrùpá pè ní mọ̀ ó ti wà bc go and read now euclid àwọn pythagoras wọn èdí jésù kí wọ́n ti dé ṣe máa ń gọ́ pythagoras wọn èdí jésù wọ́n sọ fún wọn ànábì dẹ̀ ti ó dáyé lẹ́yìn ìsá wọ́n ti ń ṣe calculation ẹ wá rò pé ọlọ́run láyà dínú rọ́pì wà láyà ń pa ẹ ọlọ́run ó wà gbàgbé láti ṣàlàyé ọ̀rọ̀ calculation fún ànábì wọ́n mọ́ gbé lọ bá ànábì ànábì ní iná kọ́ ohun omi lànàkùtù wà lànàkùtù àwa ń tiwa ìjọ tiwa aláìmọ̀kọ̀mọ̀ká làwa àwa èyí kọ̀ọ̀kan àìsí ìṣèṣirò tó sọ fún wọn ni pé ẹmọ ó fi ná ó fi fún wọn ní knockout ó gbádà pé calculation ọ̀rọ̀ olè tó ní àṣáàrù àkádá àkádá àkádà alákọ̀ọ́kọ́ àná bí gbọ́wọ́ ìka mẹ́wẹ̀wà ó gbé sókè 1 ó ti lè lónìí 10 ó lẹ́ẹ̀kejì kí ló jẹ́ 20 ó wá ẹlẹ́ẹ̀kẹta ó ká ìka kan 29 second time ó gbé 30 gbàwọ́ láàá ọmọ 29 àti anábìbí kọ́ wa náà ó bá ṣe wò ó súnmú lè rú ìyá ti yí wà àfihù lè rú ìyá ti yí kódà àríwáyà mi wà ń sì kùlà wà ń sì kùlà tẹ bá fẹ́ pa ìran léyà gan sọ́mọ̀ lẹ́wọ̀ yá pàdú náà ká nílẹ̀ àhílà kó lè yá mọ̀ wà kí tó lè náà wà kí ni wà lẹ́ hajj hajj sì ni wọ́n ní kí ló dé tó ṣùgbọ́n lé wọ́n béèrè lọ́rẹ̀ ìlétẹ́sù sọ pé a ń jẹ òdiwọ̀n àsìkò àti hajj àfi mo ṣù hajj ọ̀rọ̀ kan tó lọ lẹ́nu jẹ́ mẹ́ta máa kàn mọ́ pé kí ni ìṣẹ̀lẹ̀ gan direct aya Quran yes alunaka anil ahilla kul hiya mawaqitu linnas àfi mawakati wà kí ni hajj ṣàrùn oṣù kí lọ́lọ́run sọ pé ká fi òṣùpá kàbáwọn ẹgbọ́ ọlọ́run sọ mú kùránì mú fẹ́ kẹ́ ẹ̀yẹ bàbá mú fẹ́ bí i direct so to be interactive so ni ìyàtọ̀ kí ọ̀gá mọ̀ àti kó wà bí ti ń sọ gbọ́lẹ̀ pé yóò ṣàǹfààní náà kùránì ìyá sọ́rọ́ tó lè bá kọ́rọ̀ rá ìyá àlùnẹ́ka àmì àhílà ní àhílà lédè ọ̀yọ́ ìṣẹ́fẹ́ oṣù oṣù tóṣù bá lé ọlọ́wà ni ó béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa ẹ̀ kúl sọ fún wọn fọ́ ìpìtẹ́ yíyá ma wà kí tún lè náà òdíwọ̀n ló jẹ́ fáwọn èèyàn alimọ́wà kí ẹ́ tàwọ̀kí ó lè jẹ́ mọ̀kàníyà ó sì lè jẹ́ zàmàníyà ó lè jẹ́ ti ààyè ó sì lè jẹ́ ti àsìkò tàsìkò nìyẹn kí wàá fi mọ̀ kí ọlọ́wà mú sọ tẹ̀lé wà lẹ̀ hajj a mọ̀ fi mọ̀ àsìkò hajj hajj yẹn ṣé ọjọ́ ni hajj àbọ́sẹ̀ kí ni hajj oṣù ni hajj oṣù wo láwà ń sìn ṣàbáà lẹ́yìn ṣàbáà kí lábọ̀ sí Ramadan lẹ́yìn Ramadan ti lábá bọ́ sí Shawwal lẹ́yìn Shawwal kọ́ Dhul Qa'da lẹ́yìn Dhul Qa'da Dhul Hijja lẹ́yìn Dhul Hijja Muharram lẹ́yìn Muharram Safar lẹ́yìn Safar Rabiul Awwal lẹ́yìn rẹ̀ Rabiul Thani Jumada al-Ula Jumada al-Akhira bó ṣe lọ nìyẹn sà tó oṣù ní ní mo kàn máa ń wò pé simple thing àyàn wà sọ di wàhálà rẹpẹtẹ tí ò nira gbàtọ́lọ̀ láti kàábí àmọ́ fi kà hajj oṣù yẹn bọ́ọ̀ láṣẹ mọ̀ oṣù ilé wà tajiri limus takọrin náà dáálíkà tàkìdírù gíní ìpé búbù kádàrá tọ́lọ̀ ń kádàrá mọ́rùn nìyẹn aláàzíì ọba alágbára alikini alẹ́ ọba olùmọ̀ kí lọ́lọ́ wá sọ tẹ̀lé wà lọ́kọ́mọ̀rọ̀ kọ́dàrú náà òṣùpá náà a pè gbogbo ẹ̀ akádàrá ẹ̀ mọ̀nà zíìlà yóò máa yọ yóò máa wò hátà áádà kalẹ̀ ọ̀rìjú nílẹ̀ tí ó fi lọ títí títí tí ó fi wá padà lọ dàbí ọ̀wá tó ti gbẹ that is date palm kíní palm front tí àtọ́ máa tẹ̀ tó bá tó ti gbẹ yẹn bẹ́ẹ̀ lóṣù ó jọra rí tí oṣù míì tún dé lò wọ́n sọ fún wọn jọ ànábì wá ní tẹ́ bá ti rí súnmú tẹ́ bá tún ti rí mi tó lé padà wà á fìrú ẹ̀túnu ẹ̀lọ́sí yídìí ẹjọ́ kí ní ìjà ń bẹ̀ ẹ̀lànà bàbá wá rí ńkọ́ ànábì ni wà ń gúnmọ̀ àlẹ́ ikú tóṣù yẹn bá tẹ́ bá wá rí fákìmì lulẹ̀ ìdà òǹkà tẹ́ ń bá bọ̀ ẹ pé kí lànábì wá sọ sálàáfì ìnàyà ọmọ ẹ̀jìká tó pé ọgbọ̀n tó bá tó wá sí ọgbọ̀n àwo tó mọ̀mọ́ lọ́la lọ yí dì ìyà ẹ̀rọ ẹ̀fẹ́ ṣe calculation previous kí ló mọ̀ tọ́lọ̀ ń fẹ́ ṣe kúfùrù gan ni ó mọ́ tọ́lọ̀ fẹ́ ṣe ní sẹ́nìkan mọ̀lá torí pé yìí sọ ìdóbíjá kúfù ní pé ẹ lọ sọ specifically pé gé ó ti rí nìyẹn ó yàtọ̀ sí pé ẹ̀yin pìdí pé ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ òun làwọn tó lẹ́kọ̀ọ́ nu wọn ẹ̀kọ́ àkídá agbárí táwọn lò ní pé ọjọ́ yẹn ni kí wọ́n lọ wá oṣù ẹ̀ understand wọ́n sèfù ara wọn wípé ókè àwọn ṣe calculation ọjọ́ báyìí ló yẹ ló ṣe é ṣe kó ṣùọ́ torí náà ẹ lọ wà ní ìjọba sáàmì bíi ní káṣẹ̀ lọ sí calculation bó ti sọ pọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n ṣàtún ní di calculation ṣé ó sọ pọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n ní ká lọ wà ìbá sì ti ń bá a bọ̀ ṣàbán sí ìdílò ní tírì lòní ní ṣàbá ẹni tí ò mọ jíjà bá jẹ lónìí ẹ̀rí yóò mọ jiyàn ọdún náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run íńtánẹ́ẹ̀tì ti dé láyé ìjọhùn wọ́n ṣe àwọn èèyàn lọ́nà ní ìsìn moon cycle àwọn tí àwọn kọmití tó wà lórí ẹ̀ ti jókòó wọ́n wò àwa ò ní wo nǹkan ẹjẹ́ ọ̀rọ̀ yẹn ya lọ bẹ̀ ni àfà ẹmọ́bì inú sí nǹkan tí à ń ṣàlàyé àlàyé tí mo mo fi ya lọ ni wípé o ni ọ̀rọ̀ tí mo sọ wípé ẹni tó fẹ́ ṣe tàkíkì ẹ́ yóò tẹ̀lé táwọn sálàfù sọ lè adnahum alamu lè ummati lè nùsùsì wà mọ̀kọ̀ di à àwọn ni wọ́n mímọ̀ jù nípa tó jù wọn láyà Kùránì sọ̀kalẹ̀ sẹ́nìkan lè mọ̀ yóò ṣọ́jọ́ṣọ́ ni mo jókòó wọ́n bímọ lójú mi Wọn gbẹ̀ díẹ̀ Wọn wẹ̀ afúnlókọ̀ wa dàgbà ẹnìkan tó wà lẹ́kọ̀ọ́ ó wá lóun mọ̀ nípa bíbí ọmọ yẹn jù mi. èbí wá sọ̀rọ̀ ó ní ẹgbẹ́ ọ̀rọ̀ bàbá yẹn dànù bàbá yẹn ò mọ kẹ́mísì ni ìmọ̀ kan wà tí òye bàbá yẹn jẹ́ ń pè ní biology ìmọ̀ kan wà tí òye bàbá yẹn tá ń pè ní embryology ṣé kí à ń describe bọ́ ọmọ ṣe wáyé kí lójú ọmọ rẹ̀ embryology mo sọ pé gbà tí wọ́n bímọ yẹn kò tètè sunkún wọ́n wá gbà lẹ́yìn páà lọ́mọ yẹn ó kélé ẹ̀kan àná sì ẹ̀ mọ̀ nípò tó sunkún ó tún gbà ó wa bẹ̀rẹ̀ sí wọ́n ẹ̀ wọ́n ẹ̀ wọ́n ẹ̀ ìyá rẹ̀ wọ́n wá gbé fún ṣùgbọ́n rẹ̀ ìyá rẹ̀ kò lè wẹ́ fún rẹ̀ àwọn mọ̀mọ́ mẹ́ta ló wẹ́ mo dárúkọ àwọn mọ̀mọ́ yẹn fún àpẹẹrẹ ni o ìgbà tí wọ́n tán wọ́n dẹ̀ gbé ìyá yẹn wọ́n ní kó fún lọ́yàn ó wá fún lọ́yàn mo sọ mò ń lọ ẹnìkan embryology ò yé bí mi embryology kí ló embryology inú tá à description tó ṣẹlẹ̀ àwọn sọ̀hábà ń sọ tó ṣẹlẹ̀ wọ́n ń sọ tánàbí sọ ìwọ ní ìmọ̀ bàlágà kan tá a bá wò olófi wá fẹ́ gbá ọ̀rọ̀ àwọn tó ṣojú wọn sọnù I don't know I don't really know I don't really know ọlọ́run ṣàánú wa o ọlọ́run mọ́dà òpó wa rú o torí náà lè ánà àìlàmọ̀lú mọ́tìbì nọ̀ṣùs mo sọ̀rọ̀ ń pa lè ádùwà lè sọ alìjámọ́ òun bẹ́yìn nà nọ̀ṣùsí wà ádámì dọ́rù bí báàdì mo rò kóyé àtàjárù dìmínà tààsùbìlìlì madhabi awi sheikhi awi nafs ẹ̀wọ̀n ká ṣàlàyé yẹn náà bí ó ní wo gbogbo mọ́ pé táwọn ṣe ò wá sọ ìtọ́rọ̀ pọ̀lọpọ̀ lónìí táàfà wọn bá ti sọ̀rọ̀ wọ́n mọ̀ pọ̀rọ̀ táàfà wọn ìsọ̀ òdá ṣùgbọ́n kójúmọ́ ti àfà kójúmọ́ ti ilé ike wọ́n wá lọ wá gbogbo ọ̀nà láti roko ti ọ̀rọ̀ pọ̀rọ̀ náà wọlé látara bẹ́ẹ̀ wọ́n sọ ilé ayé wọ́n sọ tí ọlọ́run bá kọ́rọ̀ yé wọ́n sọ wọn nù. ọ̀rọ̀ wà dáadáa náà bá a ṣe ń ṣàlàyé tẹ̀síìrì àwẹ̀ yìí tá ń ṣàlàyé hadith tá ń wá sí àlàkọ́ tá ń ṣàlàyé kò túmọ̀ sí pọ̀rọ̀ táwọn sọ when they talk of life okay internship science àti internship art àti ṣé definition of fún economics yẹn ṣé ònìkan definition ètò wọn kọ́ wa ṣe ti professor laone robbins yẹn sàmì ṣé báwọn dá sí sọ ṣùgbọ́n nígbà táwọn onímọ̀ jókòó ń pé eléyìí ló mú un kẹ́nìkan adé lónìí kó ní eh, àṣéèkì gàfà kan náà báyìí tún sọ ó sọ́nà ọ̀bọ̀ èwo gan ló wọlé èwo ló wọlé ó dàbí ọ̀rọ̀ atom ní chemistry sáyẹ̀nsì dùn ṣàlàyé nǹkan jù ẹgbẹ́ kò sáyé rọ́gbẹ̀ atom smallest indivisible particle of an element gbàtàwọn èèyàn dé wọ́n bírèkì atom <laughs> kò tán wọ́n fọ́ atom kí ló jáde nínú atom proton jáde electron jáde neutron jáde ṣé definition yẹn wọlé mọ́ kò wọlé mọ́ náà jẹ́nìkan ni ẹ ṣùgbọ́n dátọ̀m nígbà tó ń ṣèwádìí tiẹ̀ ó wá sọ fún wa wípé átọ́ọ̀mù ìdè tí wọ́n lẹ́sí ìdè bó pàdé fàdẹ́límẹ́ntì ọ̀rọ̀ dátọ́ọ̀mù nì àwọn àfáà èèyàn wá tún dárúkọ akẹ́mìsì jọ kí wọ́n lò èèyàn ṣe ẹ̀sìrẹ́mẹ́ntì wọ́n rí pé tó sọ òun mú ó ṣèwádìí tò ṣùgbọ́n kẹ́mìsì ń ṣiṣẹ́ tó wọ̀n ní káwọn ọmọ yẹn wọ́n sọ wọn pó rọ́ǹgì ni kẹ́nìkan lọ máa fi rinlẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ kéwà tọ̀rọ̀ súnà kúrántà ń sọ yìí àwọn èèyàn sọ̀rọ̀ tó pọ̀ oríṣiríṣiríṣi ṣùgbọ́n àwọn afọ́ sọ pé èlé ló ṣe kí ni ló wọlé kí nìdí tó fi wọlé wó kẹrì wá ṣùgbọ́n èlò míì pé agánbà sọ pé pọ́pùlà ní ó fẹ́ mi kò yé mi ọ̀rọ̀ ṣáàb jẹ́ pé ní ṣáàb ni ọ̀rọ̀ tó yà sí máa fúùs òní ò mọ̀ lọ sọ àìmọye ìtàn káwọn afá máa ń sọ ọmọ tíra àwọn bọ̀ wọ́n ni eléyìí àwọn kan mọ́ wá ní o ṣùgbọ́n ètò wọlé ni àwọn kan ṣe gini àwọn kan mú wá ní ilé wọlé ni ọlọ́run ṣàánú wa nítorí náà àbá sọ wípé ó ń tọ̀hún yóò kò ní wo kòkó mọ́ bóyá ojú ọ̀nà mọ́bí àbí tàbí kan àbí ara rẹ̀ gan ọlọ́run ṣàánú wa kí ni wà sọ pe ní aptaklid mo ní tafọ́jú ìtẹ̀lé afọ́jú ni mo lè tú sí fún for the purpose of this meeting àbí in the context of what I've been discussing ti siyak síyáàkì àwọn ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ níta lè tú àtẹ̀kìlìdì sí ní ìtẹ̀lé afọ́jú pé ẹgbẹ́ àtẹ̀kìlìdì ìtumọ̀ rẹ̀ gangan ni kéèyàn máa kọ́ṣe ẹnìkan ṣùgbọ́n pẹ̀lú bá ń bá bọ̀ ìtẹ̀lé afọ́jú látù sí gbogbo pé ìtìbá òkọ́ùlì lè gan ìrí ìtìbá òkọ́ùlì lè gọ́ ìrí dúnà màárífà ti dàlí ìlèyìn ká máa tẹ̀lé ọ̀rọ̀ ẹlòmí láì mọ ẹ̀rí tó mú wá lórí ọ̀rọ̀ tó sọ yẹn pálámá máa tẹ̀lé láìlẹ́rí tí ò mẹ́rí kankan wá ànábì ànábì wa Muhammad sallallahu alaihi nínú bẹ̀rẹ̀ àwọn tó ń lo ọpọlọ wọn ìròrí wọn láti fi ṣe òṣùwọ̀n bóyá hadith lálàáfíà bí lálàáfíà part 4 tí mo ṣe ní money admonition ẹ rí pé mo mú ọ̀rọ̀ wá nínú suratu Isra sura 17 aya alákọ̀ọ́kọ́ subhana ọlọ́run lóun mú ànábìnrin lóru láti kàábà lọ síbo lọ sí Jerusalem mọ́ṣíláṣí tó wà ń bẹ̀ láti bẹ̀ ànábì ṣe mìírànj ó lọ sánmà Isra wal mìírànj ànábì wá dé láàárọ̀ ọjọ́ padà òru kan lónìí ìrìn yẹn èsì ṣe tẹ́nì kankan lè rìn lọ tí ó bọ̀ láti mọ́ká kí ọ̀lọ́ Jerusalem pẹ̀lú ràkúnmí bò ràkúnmí ń ṣe fẹ́ sáré tó àbẹ́ṣin tó dì hadith tó wà nù ṣẹ̀fádìí tàà mú wá lórí ẹ̀ ànábì wa ní láàárọ̀ ọjọ́ yẹn òun wá ànábì wa fàájúrò ó fàájúrò kò mọ̀ tó òun ó sọ pé àwọn èèyàn ó tún ló kùrọ̀ lòun àbújáàlì ló kọ́ rí pé ẹmọ̀ bó ṣe rí tó jókòó tó takété sáwọn èèyàn ni ṣé ò sí o èwo la tún rí gbọ́ o ànábì wa sọ nǹkan yẹn fún kò wá jẹ́ ó tí ìsọ̀bá rẹ̀ ní ó wá lọ káwọn ìwá ó yá sọ tó wí fún un níbẹ̀ yẹn wọ́n sọ pé wọ́n wá ń fà náà bí ìṣe ẹ̀yẹ torí pé ìrìnyàn ò ṣe ń rìn ní òru kan kò pọ́ síbu ṣùgbọ́n Abubakar ńgbà tó dé kí ló sọ olódodo lànàbì sọ ló fi dé Abubakar asidik olódodo Ànábì nìkan ni ó sọ̀rọ̀ táà ní béèrè ẹ̀rí torí pé òun tiẹ̀ máa yà ń tekú ànìlè hawa ànábì kì í sọ̀rọ̀ fẹ́ ẹnu inúhùwà ìlà ní tó sọ yẹn ò jẹ́ kíní kan àfi kíní wá yóò ha ọlọ́run ló fi ránṣẹ́ sí Jibril alámẹ̀hù ṣàdìdù ẹn tó lágbára jàwà jẹ̀nú lọ láàjọ̀ ní ò lè súnmọ́ bí tó wà lọ́lọ́run fi lọ́wọ́ mo pé ṣùgbọ́n èèyàn yé ṣe yẹn tó bá tí ẹnìkan bá ti sọ̀rọ̀ ah, àkójúmọ́ tààfà àkójúmọ́ ti lè amẹ́bí nìkan nìyẹn wà fún ṣọlọ́wọ́ sànà wa sàwọn onírò rí ẹni tí mo fàyọ́nú ọ̀rọ̀ yẹn ni pé náà ṣe máa ṣe lónìí yẹn ti mú kan wá wọn ni kò bá mu wọn wà máa ṣe ìṣe sí àwọn ẹlẹ́bọ tàná mo mọ̀ ṣe lọ ẹgbọ́n ṣẹba lọ́gbọ́n ṣàlọ́ tí mò ń so àtẹ̀klìdì ni pé ìtìbá òkọ́ olèlè gọ́ irí dúnà ma'arifati dalili ì máa tẹ̀lé èèyàn láì mọ ẹ̀rí tó mú wá ṣùgbọ́n àtàkìkì ń tiẹ̀ o ni ma'arifatu lè kọ́ olí mọ́ àdẹ̀lì ká mọ̀rọ̀ ká sì mọ ẹ̀rí rẹ̀ wàtàrígé ìhò ìndàlẹ̀ khilaf wákọ̀lùkọ̀wá ìdí ṣàríà àti káwá ṣe tẹ́ ń pè ní tàrjẹ́ kọ́ọ̀lù rọ́jì káwo tọ́rọ̀ khilaf ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan náà sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn wá takora wọn a wá ṣe tàrjì a fi ẹ̀rí wọn ẹ̀rí a wà pé èwo gangan ló tó sùnwọ̀n nínú ẹ̀ níbàámu pẹ̀lú kíni àwọn ìpìlẹ̀ tó bá ṣẹ̀rí àmú nínú ìpìlẹ̀ tí ò bá ṣẹ̀rí àmú ni làákà ìmọ̀ ń sọ lẹ́ẹ̀kan pípé ń bàbá wa ń sọ pípé ìtumọ̀ tàkíkì tí ẹ bá fẹ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ tí mo ń ṣàlàyé pé lọ́dọ̀ àwọn àfáà súnà mo ló ní ìdí o torí lọ́dọ̀ àwọn mo ti sọ náà bí àwọn àfáà súnfí nínú ọ̀nà tẹ́ ẹ lè gbà láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ mo pé káṣù bẹ́ẹ̀ṣe jókòó tẹ́mọ̀ owó bí bàbá imam tẹ́wọ́ sẹ́ẹ̀dì ẹ́kànlá rẹ̀rìn ní kàkàkàkà kí ló dé <laughs> òun wo nípa àti à ń ṣe tó sọ tó ń kọ lọ́wọ́ báyìí ẹgbọ́n tó sọ òun wo nǹkan tọ́lọ̀ fẹ́ ṣe báyìí báyìí àbíbò ààrẹ́bò mi ní láàlùmà fún sí níwọ̀n wájú mi ààrẹ́kún wọn láà ṣe àpẹ́ káṣfù nìyẹn ó wà nínú báyọ̀ fífẹ́ ìyẹn èyàn ò ní lọ wádìí ẹ̀ èyàn ló wo láwọ́lì máa fún ìsìlẹ̀ tó fẹ́ wò ó ní inú láwọ́lì máa fún sí pé ọmọ rẹ obìnrin pé ìyàwó obìnrin ọ̀la òjòrọ̀lẹ́ ìsìn wọn kò fi ló ní ìdọ̀kọ̀ ẹ̀ aláàgbà ó di ìyàwó ẹ̀ náà àwọn wo nǹkan láwọ́lì máa fún sí ó dẹ̀dẹ̀ akọ lágbájọ́ ní ọmọ àlìjẹ́ náà ni ọ ọ̀nà kan táwọn fi ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ ṣó bá mú lọ́dọ̀ ti wa kí la fẹ́ rò tí ànábì ni èèyàn lòun wo láhùlì mahfuz inú rẹ̀ ní mọ̀nàmá àlá bá lálá tó ń lánú àlá ní pé mọ́ṣáláṣí àjókòó láyé wọ́n ní kó tó di ọjọ́ méje ẹpa àgbò funfun ẹpa àgbò dúdú kẹ́ẹ̀sì pa àgbò pupa lẹ́yìn náà kẹwàá pa ewúrẹ́ tí ẹ̀yìn rẹ̀ tó gba igbá ya ewúrẹ́ tẹ́yìn ìgbàgbá kẹwàá pa pẹ́pẹ́yẹ kẹpa tòlótòló kẹpa ẹyẹlé funfun dúdú àtàláwọ̀ eérú kò sì wá kàálẹ̀ kí ló dé ẹ̀sà lọ ṣe ṣe ìgbókálà àti ìgbàgbọ́ ta ti gbà pé olóhùn lálàá tó ń rí aláàrẹ̀ yẹ ìmídéèdì lálọ́mọ ṣe nǹkan wọ̀nyẹn ló máa ń jẹlẹ̀ láwọn àdúgbò mi ní ó jọ ní láwọn àdúgbò pé wọ́n ní wọ́n sọ pé wọ́n rí ikú o wípé àwọn èèyàn pàtàkì fẹ́ kú ládùúgbò yìí o kí láti ti sọ lùta ló sọ fún yín ẹ̀dẹ̀ rí páwọn èèyàn ó sáré lọ́mọ ṣe nǹkan yẹn nítorí pé ọ̀nà tàkíkì lọ́dọ̀ tí wọn bí wọ́n ṣe ń fi nǹkan rinlẹ̀ mọ̀nàmọ́ tí wà ń bẹ̀ kálàlà kálà rí nǹkan tàbí kákan òsùn kásọ̀ kan tẹ́ ń pè ní alikashi ṣùgbọ́n lọ́dọ̀ alice náà tó bá lálàá aláàrẹ ẹ̀yìn àwà sọ bẹ́ẹ̀tì ẹ̀yìn pé àwà mú koran àti ṣòsùn wọn tó lá so wọlé tó bá wọlé kì wá ṣàláàrẹ la tẹ̀lé kùránì ti sọ tẹ́lẹ̀ bí imam ànẹ́bì ní kò ń sọ fún yín lójú oorun ẹ bá ti aláàgbá tẹ̀lọ sí rúkú ẹ kẹ máa sọ pé sẹ̀mí aláàlùmọ́ àmìdà tẹ bá fẹ́ padà sókè tẹ̀kánàbì ti sọ tẹ́lẹ̀ so kì í ṣọ̀rọ̀ rẹ̀ yẹ láti kí ni látẹ̀lé kíláàrẹ̀ ẹ̀kan tó sọ pé ẹ̀rin ustaz ní àwẹ̀ tó ń bọ̀ yìí o lálàá mẹ́bì ní ẹ̀mọ́ fi tẹ̀sírì ṣeré kẹ ṣe o <laughs> oríṣiríṣi ṣùgbọ́n tẹ́ bá ti gbà wọ́n gbọ́ níbi nǹkan tẹ́ rò pé kò ní mí nìyẹn wọ́n pọ̀ ó bára wọn bó lè bọ́ nìyẹn wọ́n wà lọ sọ nǹkan tó lágbára wọ́n á sọ gbogbo àdúgbò tí kí ní ẹlẹ́bọ sọ àdúgbò tẹ́lẹ́bọ wọ́n á dá yàjáyàn èyàn àmọ́ sá ẹniyọ́ mẹ́ta ẹ̀ tó bèsè èrè ni wọ́n láàfà kan sọ àbí kí ló pẹ̀ sáìdì òṣùpá wọ́n láàfà yẹn ni yóò létà wọn ló lóun ti bá ṣe sàárẹ̀ kí ló wá lọ sọ sí nígbà tó ti bá ṣe sàárà lórí mídíà àbà mo rántí ńgbà tí wọ́n sọ Fẹlá àti Sàní Àdé wọ́n ní wọ́n kú lọ́dún yẹn ní 80s Fela will go wọ́n lọ interview Fela ní Fela na so dem dey talk say Fela go die Fela never die Fela kò kú kankan lọ́dún yẹn ó tún lọ́dún tó pọ̀ sí wọ́n ní ń sá kíjokíjo ń tiẹ̀ ó wá sick bọ̀ kò kú kò kú background ẹ̀ ló dẹ̀ affect ẹ̀ ṣe àgbẹ̀ Christian àwọn nígbàgbọ́ ní gbogbo àwọn aríran wòlí nǹkankan yẹn wọn ló àfẹ́kì sàn nígbà yìí lóòkò wá kú náà ẹ́ Sunny Adé kò kú náà is now 79 years old ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́rin ni bẹ́ẹ̀ ni ìgbà yẹn wọn ni yóò kú náà àwọn táà ń sọ yá àwọn tí ọjọ́ tí wọ́n máa ń sọ̀rọ̀ ńláńlá ni o àwọn kìlúkọ máa Eh, evangelical church of yahweh eh, eh, primate ọlábáyọ̀ àwọn primate ọlábáyọ̀ àwọn àwọn professor gospawa oyewọlé tó bá rántí ẹ̀yìn lẹ́lẹ́ ma tí kọ̀lẹ́sìn bí gọrin kí látẹnu professor gospawa mi oyewọlé wọlé ká ṣọ́ra fún náà ọdún wo ni náà ó dáńtì mo ríran pé 2022 ẹ ṣọ́ra fún náà ẹ̀dẹ̀rùn pé January bọ́ sínú ẹ̀rùn ibì kan wá jóná wọ́n ní àwọn ah, orí ìran mo ti sọ́yẹ ẹkún tẹ́lẹ̀ kílẹ̀ wíta ìbò tún tí ń bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí rí wọn ẹjọ́ àwọn bàbá tó sọ pé Tinubu ò ní wọlé yẹ páwọn ó padà wọn ní ò ní dìbò àwọn tí wọ́n láwọn ó padà sí ìdí ifá yẹn ṣé wọ́n ti padà torí mo wo bàbá àtàǹgbà ẹ̀tí ó fi hàn mí tó ní a jẹ́ pé Jésù òṣìṣẹ́ Ọlọ́run òun á lọ máa dífà òun á padà fún kìíní ẹ̀sìn bàbá ṣó padà wọ́n pọ̀ gan ìkan ní ti Buhari gbà if you know Buhari go and tell him You should not contest wọ́n tẹ̀ ṣú ẹ̀ èmi ò expect kí ṣọ́ọ̀ṣì wọn kó ní èrò ẹ̀yọ̀ kan báyìí Ọlọ́run ṣàánú wa so idan ní tí mọ̀ ń ṣàlàyé ní ọ̀nà tá ń gbà fi nǹkan rinlẹ̀ so taklid ìtẹ̀lé gíní àfọ́jú ni mo tú sí then atakik ìmọ̀ tẹ̀lé ọ̀rọ̀ pẹ̀lú gíní ẹ̀rí tọ́rọ̀ bá sì ti ju ẹyọ kan lọ tó yàtọ̀ síra wọn á wá ṣe gíní awòrò ló tẹ òṣùwọ̀n nínú àwọn ọ̀rọ̀ yẹn pẹ̀lú ẹ̀rí wàlẹ́ àdá kánà tàkíkù mọ̀rùtábàtàn àlá mina teklik takíkì tàbí sọ ìkáfìdí ọ̀rọ̀ múlẹ̀ ó ga jù kákàmọ̀ tẹ̀lé àfà kan sọ̀rọ̀ lọ lakin náà láyà kúnnù ilá limanta ahàlá bèèrè ilmi ṣùgbọ́n nìkan ò lè dédé sọ̀rọ̀ kó ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ àbóhùn fẹ́ fẹsẹ̀ ọ̀rọ̀ kan rinlẹ̀ àbóhùn fẹ́ ṣàlàyé kó dodo ní àyàfẹ́ tó bá jó ní ṣe pé èmi ò ṣe mẹ́sìn àsìkò àbá ṣé mo ṣe mẹ́sìn mọ́ ni mo fẹ́ fi kìíní kan rinlẹ̀ nínú kí náà máa ń pe aspect mẹ́sìn yìí eh, neurology tẹ́rìmọ́ ní kí ló ń sọ ń pa neurology ṣe bá ṣe biology in secondary school fọ́kọ́ wa ní neurons náà ṣe ọgbà àtà professors ní ní fíìdì yẹ wọ́n bá fa ìṣẹ́ra múzẹ́ ni ó ṣe máa wù wọ́n fẹ́ wo wèrè tó ń tọ̀ ń ṣe díẹ̀ nìyẹn tàbí mọ́tàn mọ́ lọ wọ́n wá wà àwọn tó jókòó ti gbé these bundles of fools kí ló fẹ́ fi rinlẹ̀ ń bẹ̀ tọ́ọ̀sì gan ni mo láìkì jù náà kọ́sì sí mo láì máa sì ni kìí sábà rọrùn fáwọn èèyàn láti wá sọ̀rọ̀ ń bẹ̀ yẹn èmi náà ṣe arithmetic ló lẹ̀ torí kò lè ka jẹ́ ń kọ fáìn lásán kan kọ v báyìí tí wọ́n á fa láìsí kò ní mọ̀túnmẹ̀ yóò rò pé kọ́mpáàsì ni you know it's for every tàbá kọ gíráàdì kò lè kọkò mọ́ tí wọ́n bá kọ kọ́ọ̀lù kò ní yé kò lè yé bí àfọ̀ yóò àrò tí wọ́n fi ń dáná ní ní mẹ́ta ẹ̀rì pàwọn èèyàn sábà sọ̀rọ̀ mbẹ̀ mo ti ẹ̀dí láì àbí topology tó lè sọ̀rọ̀ pẹ̀ wọ́n bí dá ní abstract algebra kí ló wá sí levels measure and integration ẹ̀rì pẹ̀ ní rí wọn mbẹ̀ o bá sọ pé òṣè nígbà tí mo wà lólẹ́mù èmi mo ní ewu àmọ́ ní òun lè dá sí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ní ìmọ̀dísì àwọn èèyàn ní mọ̀ kọ̀wáyì wọ́n sọ̀rọ̀ nípa olúmùlẹ̀ hadith ọmọ tí ò ṣe mùsọ́láwùlẹ̀ hadith tó fi jáde sánáwì olóòrùn wọ́n wọ́n sọ̀rọ̀ olúmùlẹ̀ hadith sáàdì gan lálàáfíà kò náà ní òun náà fẹ́ dá ọlọ́run sàmù so yẹn ìyẹn jẹ́ bẹ́ẹ̀ wọ́n á ní wàlẹ̀ àádá na ipò tàkíkì ju ipò tẹ̀klìdì lọ ṣùgbọ́n ọba sì nímọ̀ kò lè ṣe tàkíkì àmẹ́lẹ̀ àmì àlẹ́àmì àtàrìmọ́nà láàmì àlẹ́dìlẹ́ ìsàbí àlìmì wọ́wọ́ àlẹ́àmì fàfọ́dùhù àṣùhálú wàlìkìmá ẹn ebe ìbá tí ṣolùmọ̀ ọ̀n tó jọ ọ̀rọ̀ èèyàn fún ní kó máa ọ̀rọ̀ lọ́wọ́ àwọn onímímọ̀ kó sì máa tẹ̀lé tí sọ jẹ́ a ti pín ìmọ̀ àbí nípa ìmọ̀ àwọn olùmọ̀ a ti pín wọn àbí àwọn olápẹ́ àwọn 1 nígbàtà mufti mutlak asọ̀rọ̀ mufti khos asọ̀rọ̀ nípa mufti madhab ìgbàlá sọ̀rọ̀ takhasus ṣe ẹlòmí gan ń pè ní mufti sọ̀rọ̀ bá ti kọjú ogún pínpín ẹ má gbé kwẹ́sàn mí ìlọba kò lè dáhùn ẹlòmí alìbòyò ìgbà ẹmú sọ̀rọ̀ professor aláró kéje báwọn nìkan ló wà fìdí ẹwà àwọn èèyàn tún pọ̀ mẹ́wàá tàkásùsù tí wọ́n nìyẹn lẹ́yìn tí wọ́n ṣe ṣẹ̀rí àtàwọn ṣẹ̀wà lọ jókòó sí àlìbòyò mo pè ní business transaction, economic economy finance finance economy àwọn nǹkan yẹn wọ́n jókòó tì ẹlòmíì tó jókòó tì nìyẹn tó bá lọ ń béèrè àdísì ṣó lálàáfíà bí ò lálàáfíà yóò wọn ò mọ́ bọ̀ ẹ̀ ń lọ àdísì yóò ní kóhùn tó lòun ó béèrè lọ́wọ́ àwọn aládìsì ṣádìsì ṣe kí ni ṣó lálàáfíà a máa sọ náà wájú ní tíra nígbà tá a bá ń sọ ọ̀rọ̀ ṣe kàlàgbá ní làzọ́ọ̀tì ẹ̀ àwọn afá kan ti kọ tíra tí wọ́n fún pé kó bá wọn wù àdísì ẹ̀ lò yóò lálàáfíà àwọn afá yẹn torí pé kò bá fẹ́ nu wọn mọ́ wọ́n padà kọ́rọ̀ àgbánilẹ̀ wọ́n padà tẹ́ tí àyè irú tí àyẹn ni bí àtà ń pè ní alhalal walharam Islam the lawful and the unlawful in Islam by Sheikh Korodowi Yusuf Korodowi ló kọ tí àyẹn alhal Arabic ló kọ wọ́n kàn translate it English ni èmi ti rí Arabic ẹ̀ ṣùgbọ́n english inú kọ́kọ́ kàdàdà ń dàbà wà university alhalal walharam Sheikh Albani nígbà tó kọ tírà yẹn ó fi ránṣẹ́ sí pé àwọn hadith tó ń lò bẹ̀ lálàáfíà olóòwà sọ òun ti wá bá kọ́ olóòwà fi ránṣẹ́ sí olóòkan rí pé ó gbé tíra ẹ̀ jáde láìṣe àwọn correction nígbà tó pẹ́ tó rí olóòkan òun kàn gbé tíra mi jáde lórí àwọn hadith tó dọ̀ ìfún mẹ́ pé àlìgọ́yà tó lè máa rọ̀ bàbá gbé jáde lórí tíra yẹn pé àwọn hadith tí ò lálàáfíà pọ̀ mẹ́wọ̀n ṣe àpé fíkì ìsúnà náà bàbá tún ṣe tí àmì tí ó ń pè ní lórí fíkì ìsúnà tàmọ́mùlì mínà tàmọ́mùlì mínà mú ní tíra yìí bọ́ọ̀lọ́run kádàrá kí bàbá parí ẹ̀ zakati tó wọ́n bá dé ìrí wọn mú àwọn ahadis tó wà nù fíkì ìsúnà ó fi yàtọ̀ sí sọ̀híhù fíkì ìsúnà ò fíkíù súnà ti sẹ́yìn di sábìk àwọn àdísì kan wà tí ò lálàáfíà ń bẹ àwọn ìdájọ́ mi wà tí wọ́n ní kò mú àwọn wá padà ṣe tàmọ́mùlì mínà fi tààlì kí aláfikẹ́ súnà àwọn nǹkan wọ̀nyẹn ṣe pàtàkì ọlọ́ọ̀sá fún alágbẹ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ àfá gẹ́gbẹ́ mo ṣe sọ àwọn nǹkan dì ti wà yìí wọ́n fẹ́ ju ẹmọ́ bínú ọ̀rọ̀ ìmọ̀ díẹ̀díẹ̀ náà yóò mọ̀ jọ yé gbogbo wa wọ́n á ní wákọ̀lìkọ̀wá ìdí ṣẹ̀ríà ni o gbogbo tó sọ yóò bá àlàkalẹ̀ ṣẹ̀ríà mu ẹ̀yin tẹ́ lọ skúù tẹ́ lọ yunifásitì tẹ́ sọ̀sọkúsọ ní pìdì yìí tẹ́ lọ ṣe philosophy ẹnìkan fẹ́ dìfẹ́ndì masters àbó fẹ́ dìfẹ́ndì phd ó wá ń ṣe tẹ̀bíkì nǹkankan ìyẹn pé ó ń ṣàlàyé nǹkankan ṣe pé àwọn professors tí wọ́n fẹ́ wo ọ̀rọ̀ ẹ̀ bí àwọn kí náà máa ń pè wọ́n àwọn examiners yẹn ní tí wọ́n béèrè lọ́yẹ̀ ní pé which theory this your work what is the theoretical framework iṣẹ́ tó ṣe orí kọ́ídà àlàkalẹ̀ wo ló gbé ka sálòhùn gbé kalẹ̀ lórí àlàkalẹ̀ kan ó fèèlì ó lọ lé nìyẹn wọ́n ní kó lọ tó ṣe torí pé wọ́n ní ó sì tú ẹni tó lè gbé kọ́ídà kalẹ̀ táàfì wá sọ pé ókè ìwọ náà gbé kọ́ ìdà tuntun jáde tó bá tún ṣe theoretical framework wọ́n béèrè pé what is your conceptual framework tó bá jẹ́ PhD ní masters wọ́n lè béèrè wọ́n lè mọ́ béèrè ìgbàtẹ́mì ṣe masters méjèèjì mo ṣe both theoretical and conceptual wọ́n béèrè Sergeant PhD, they will ask you, what is the theoretical framework? What is the conceptual framework? Tí yóò bá rẹ̀ sáà ẹ fẹ́ ṣiṣẹ́ kan ní ìsìn iṣẹ́ ìwádìí ẹ wá gbé síwájú àwọn olùmọ̀ ó ní iṣẹ́ ìwádìí ìlànà wo lẹ́gbẹ̀gbà torí kí wọ́n fi lè mọ̀ tí wọ́n sọ wá ní ẹ̀rọ ògbègbà lànà kankan ọkàn kọ́ kalẹ̀ ní ṣé wọ́n wò torí pé ìwọ gan fúnra ara rẹ ó jẹ́ mú ọmú ìmọ̀ ni ìlànà kan gbọ́dọ̀ wà ní tí mo ń ṣàlàyé nípa ìyẹn nìyẹn ó ní túnmọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ń bí yìí o pé wọ́kọ̀lùkọ̀ wá ìdí àṣẹ̀rí à níbàmú pẹ̀lú àwọn àlàkalẹ̀ tó bá ti ṣẹ̀rí àmú ní orí ẹnìkan tó ló ń sọ̀rọ̀ àdís wọ́n ní wọ́n fẹ́ ṣe tàkùrọ̀sọ iníṣà àrùn ní kùlà tí ó ṣe gbàta wà ní fẹ́ẹ̀sì tí ìrọ̀rá yìí tẹ́jọ́ tí ìrọ̀ máa bẹ́ kiri gbogbo àwọn kan tí ń sọ ọ̀rọ̀ eré eré ọwọ́ lásán ní lọ́dọ̀ tòun hadith kó tó lè lọ́lá sí àkọ́kọ́ kò gbọ́dọ̀ tako Quran ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ tako làákàyè ewó lọ́wọ́ lọ bá discuss service lára ibi kọ́ ìdà rẹ̀ yẹn àlàkalẹ̀ rẹ̀ tó gbé kalẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ ṣiṣẹ́ lé lórí kò gbọ́dọ̀ tako Quran àwọn afọ́ àwọn ló sọ bẹ́ẹ̀ àwọn aláàfà yẹn tí wọ́n wà ní kò gbọ́dọ̀ bá lókó làákàyè àwọn àfá àwọn olóṣọ́ ṣáwọn fúnra wọ́n wà náà àfá aláàdì lẹ́pọ̀ láti mọ̀ làákàyè kò gbọ́dọ̀ bá kó làákàyè nípa ní ṣé làákàyè tàwọn Yorùbá àbí tàwọn Bàrùbá àbí tàwọn Haúsá àbí ti Fúlàní àbí tàwọn Biobio àbí tàwọn Igbo àtàwọn ṣẹ̀kírì àbíta àwọn nóbé ní àwọn tápà ẹ́ àbíta àwọn gálà pé gbogbo ọba ṣe wà nàìjíríà yìí látà ọ̀tọ̀ọ̀tọ̀ ní máa ṣe ń wo nǹkan àbí ti Europe tó bá dẹ̀dẹ̀ Europe ṣé tàwọn England àbí tàwọn Portugal àbí tàwọn Barcelona ìyẹn Spain àbí tàwọn lárúbáwá lárúbáwá ti bó ṣe ti Sudan àbí ti Egypt látàyè tàwọn wo láfẹ́ ti wò àbí ká padà sọ Australia lọ́dọ̀ àwọn aborigin àbí ká padà sọ àwọn sáfí ní Africa níbí àwọn Harambe àwọn oríṣiríṣi rẹ̀ kó náà Nàìjíríà àwọn gbárí àwọn kó wọn torí pé lọ́dọ̀ àwọn kan náà àwọn èèyàn tó ní káwẹ́wù ò bá làákàyè mu kámọ́wẹ́wù ló bá làákàyè mu so a béèrè pé làákàyè ti ta ni àbí làákàyè ti tiẹ̀ tí ò bá ti bá mu ní kí gbogbo ayé lò ìsú ibi tí dìbéjì ó parí sí nìyẹn òun ni ọ̀rọ̀ mò ń ṣàlàyé ọ̀rọ̀ tí bàbá ìsọ wípé wàtàrìjẹ́ ìndàlẹ̀ ìlàáfíà pọ̀lìkọ̀wá ì àṣàríà àṣẹ̀rẹ̀ ìyà níbàmú pẹ̀lú kọ̀wá ì tó jẹ́ ti ṣẹ̀rẹ̀ ìyà tó jẹ́ ti ṣẹ̀ríà àwọn àlàkalẹ̀ ti ṣẹ̀ríà ní kìí ṣe tí so n tó di ọ̀ràn èèyàn fún ẹn èṣe olùmọ̀ ni kó máa béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ kó sì máa tẹ̀lé jẹ́ bá sọ ẹlẹ́ẹ̀karùn amsila tún mí kàlámìlà ó ti dá báhùn torí tí bá ní kí wọ́n rọ àwọn àfáwà yóò pọ̀ pọ̀ síra méjì máa wà tá a jẹ́ tù lábìlẹ̀ ìlú àkọ́kọ́ kálọ̀wọ́ sífátù sọ láti nàbí ìyẹn sáré ṣe é Abu Hanifa النعمان الإمام مالك بن أنس الإمام الشافعي إدريس الشافعي إليكتا الإمام أحمد بن أنبل إمام سنة ó kó ọ̀rọ̀ wọn wá tó pọ̀ lórí kéèyàn máa tẹ̀lé àwọn èèyàn ní tẹ̀lé afọ́jú láì mẹ̀rí wọn ẹ̀ẹ́n ṣé ò báyìí sọ̀rọ̀ ó tẹ̀lé nínú rẹ̀ tàbátúwò tíra kan tó tún súnmọ́ sọ̀hí fíkì súnmọ́ ọ̀rọ̀ yẹn òun náà kó wá ní ìbẹ̀rẹ̀ tí a rẹ̀ mọ̀kọ́ bímọ̀ ó pọ̀ ní ìbákanra máa mú wá wa ṣùgbọ́n bá bá ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí wàhálà mo rántí jọ́ kan mo ń wò ó ti pẹ́ nígbà tí Dr. Sharon fi ọ̀rọ̀ gbangba pẹ̀lú àfà kan bẹ̀. ìgbà táwọn wá ń sọ̀rọ̀ káfà yìí náà ń sọ̀rọ̀ Dr. Sharaf wa ní Umar bin Khattab sọ báyìí Abubakar sọ báyìí Ali sọ báyìí Al-Imam Awza'i sọ báyìí Imam Ibn Kathir sọ báyìí yóni ẹ́ ó léèyàn làwọn náà òun náà sọ èmi náà wá sọ tèmi báyìí rò pé dókítà ò mọ̀ wọ́n ní àwọn náà sọ tiẹ̀ níbo ta ló kò lọ ẹ lọ́yọ̀ọ́ olóòrùn náà sọ tòun báyìí torí pé èèyàn làwọn yẹn náà mo wà ní kíláàsì níjọ́gbọ̀n mú káwọn kan mọ́ ní mathematics mo wá ń ṣàlàyé pé ẹnìkan automatic car kò fi mo ní ẹnìkan bọ́ sí ibi mọ́tò kò rí ibi tí wọ́n ti ń wà rí ṣùgbọ́n orí ìjọ́ tí wọ́n kíkì ẹ̀ ó mo ní báwo ló ṣe fẹ́ survive tí ò ní lásìdẹ́ntì láàrin títì gbẹ́jẹ́ mẹ́sàn án kú tí ò ní complex bí ètí mo mú wáyé ẹ̀kọ́ tí ń sọ ó ti ń fẹ́ sọ wá di hairon àti ń dàmú ẹjẹ́ mẹ́sàn án kùkà tí mo rí whatsapp clip ẹnìkan ló fi sí status ẹ̀ no inú whatsapp group school àmọ̀dìrì ó fọ́ nìgidi ẹniyẹn ó rí ìwé kan how to fly an aeroplane béèyàn ṣe lè di ẹ tó wà bàálù ọkọ̀ òfurufú wọ́n kọ ó wá gbéwé yẹn dání ibi tó ti máa start engine wọ́n yà ó kàn start engine pa engine ṣiṣẹ́ wọ́n bó ṣe máa mú ohun fù lọ wọ́n á tó bó ṣe máa fò ó fa kí ní òun fò ṣẹ́mọ̀ tó ní lọ ó wá kú bí ó ṣe bà tó ṣe ṣí péjì ẹ̀wọ́n ní is in volume two bó ṣe bá wà ní volume two kí ló wá jẹlẹ̀ ṣé àwọn tó rárá ẹnìkan kọ́ ní ó parun àbíkọ́lọ̀ bá ní ṣé pé gẹ́gẹ́ kò sí láàrin ìlú torí ó bá já wàhálà dé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa nípa kámọ́ àwọn tí ò mọ̀ nípa ẹ̀sìn àbí tí ò ní mọ̀ sí ibi tó kàdé tó ka nǹkan yẹn dé kò ká jù bẹ́ẹ̀ lọ ogun dé ọlọ́run ṣàánú wa ọlọ́run jẹ́ ká ọlọ́run kó fi ọ̀rọ̀ àwọn yẹn pọ̀ o ṣùgbọ́n ó ti tó bá ó ti tó sọ aago mẹ́fà ti lù bí ibi lẹ́ta àlà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a máa stop tó bá ti ń bọ̀ tàkíkì kejì tàkíkì kejì tàkọ́kọ́ ni mo sọ yẹn tàkíkì tẹ́lẹ̀ kejì ni tàkíkù kìtàb mẹ́sẹ̀ ń ṣe tàkíkù kìtàb tàkíkù kìtàb amẹ́lú ìlìmíjùn يقصد به إخراج النص التراثي المخطوط أو مطبوع لقديم إخراجا صحيحا akọrọba mẹ́yàkúnú ìlà sura allati aradaha mu'allifuhu ma'a tawthiki nafsihi wa dabtihi wa shari gawamidihi wa tanbihi ala ma waqa'a fihi min akhta'in aw tahrifin aw saqtin inshallah ìdílé láìsàlá ìjókòó sínú àtẹ̀síwájú lórí tàwájú wá parí ọ̀rọ̀ tàkíkì pẹ̀lú ògbọ́nà àmọ̀ tẹ̀síwájú kọjímọ̀ yìí àwọn yòókù ọ̀rọ̀ ti yanjú tàbá ń dénú tí àlọ́ tàbá tí wọ́n ń sọ̀rọ̀ àwọn nǹkan míì àwọn mọ̀kọ́ dímọ̀ tàà ṣe yóò jẹ́ kí ní ẹ̀ ṣe gíní kó tètè máa yé yóò jẹ́ kó tètè máa yé nàbí ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ kọ́ọ̀sì yìí máa rí gbà mí náà ni wọ́n sọ bọ́ gbà náà bá wà ní yóò ṣe gíní yóò ṣe àbúkú òkè òkè tó ń sọ mí ẹyẹ òkè àríòyè ẹ̀yẹ oníkọ̀ọ̀mùtà sí ìgbà tẹ bá bẹ̀rẹ̀ búùtì wọ́n búùtì kí ni kejì wọ́n bùkù code bùkù kí ní ṣàgbọ́dé yóò kàn súyàn ní àfijọ́ bá gbé kí ní ẹ̀rẹ́ practically right ló ń ṣàlàyé ìjọ tó ń sọ̀rọ̀ virus ní kọ̀ǹpútà virus tàbí biology mú fojú wò <laughs> ẹ́ létà níṣẹ̀ wá yé èèyàn dẹ́kítà tó wọ́n wò pé virus yẹn dànù system we are not is a program a program هذا الله تعالى علم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا عالم الزهن قبل الانصراف jẹ́ bèèrè ẹyọ kan àbí méjì wà ibi tí bèèrè ó ti máa ọgbà ní ń bọ̀ wájú kọ́lọ̀ kò fi yá wa náà kó sì bèèrè tí ń bá mọ̀ mọ́ ń kọ́ lálẹ́ àbírí mi péyàn sọ fún pé òun ò mọ̀ yẹn kì yóò gba ládẹ kì í ṣe pé yóò gba ládà pé kò mọ̀ láìgbà pé ó sọ pé mi ò mọ̀ yẹn yóò gbà tẹmọ sí ìdí àkọ́kọ́ ni pé ó sòdodo tí ẹ bá bẹ sòdodo yóò gba ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé kò jẹ́ káwọn èèyàn yẹn rí òun bí ẹni pé gbogbo nǹkan lòun mọ̀ tíra tí sọ́rọ́ nìkan béèrè lọ́ọ̀ ní online pé ọ̀rọ̀ kan tí mo ń sọ jọ yẹn pé gbogbo mo ti rí wọ́n á ju kékeré kan ní tíra tí adabul fatwa wàṣúrútùlì mufti wàsífàtùlì mustafti wà ahkamu ẹ́ wà kàìfíyàtùlì fatwa wàlìpìtà ilé ìrìn wọ́n pè ní adabul mufti wàlìmustafti inú rẹ̀ wọ́n sọ ọmọ tíra yìí ẹgbẹ́ kọ tíra yìí sẹ́mọ̀ bàbá ṣẹ́gun ibnu sọ̀lá ló kọ́ tó kọ́ bùkọ́ dímọ̀ aládìsí ó wá sọ nǹkan kan nínú ó ní tí èèyàn bá jẹ́ olùmọ̀ tí wọ́n bá ń bèèrè question ìbéèrè tí èèyàn down down down kéèyàn ṣe jẹ́ kan níjọ́ kan ẹ̀gbọ́n tí wọ́n bá kẹ́ hmm, ọ̀rọ̀ yẹn á tún lọ kà sí àwádìí sí ó ní nítorí kí ni tí èyàn bá ń dáhùn gbogbo ẹ̀ àwọn ibi tí èyàn wà yẹn wọ́n wà rò pé gbogbo òmọ̀ lèyàn ní ó tí èyàn bá lọ kú nípò yẹn tó wá mú àdíjì tí wọ́n wá pé tí wọ́n bá ti wọ́n ròyìn èyàn láyé pé gbogbo ìmọ̀ ló ní àwọn mẹ̀lẹ́kọ̀ wà lọ́mọ béèrè lọ́wọ́ ẹni sáré pé ń gbọ́ gbogbo ìmọ̀ ló ní wọ́n wà mọ̀ fìyà jẹ́ ó tún á jáde òfin so káwọn èèyàn máa sọ pé èèyàn ní gbogbo ìmọ̀ òun làwọn ọmọ kéwà fà ní lónìí tó ti kú wọ́n sọ pé kò símọ̀ sí bàbá fà wọn ò ní ìmọ̀tàfà yín ò ní pọ̀ kò mọ̀ tán lé wa ẹnìkan ò lè mọ̀ gbogbo nǹkan sọ́gbọ̀ tán lè ní bàbá àtàn tó wà kárò gbogbo ayé ń tàfà ní pé kò símọ̀ tí ó mọ̀ ń tẹ̀yìn ọmọ àrọ́pta ṣe àwọn àgọ́ọ̀bá ti àǹkà wàfọ́kọ̀ kú lè ti ilmi na alim mo kàn mú yẹn wá lọ́nà tó fi lè dìde yé wa ní o tó kù fẹ́ tó lè mọ gbogbo nǹkan tó bá lè mọ gbogbo nǹkan ọmọ tó lọ yẹn kí lórúkọ ẹ̀ ẹ understand mo kàn fi yẹn explain yìí kìí ṣe pé pé àwọn yẹn ò kìí ṣe ní mímọ̀ ọlọ́run ní so ó wá ń kìlọ̀ ó ní torí sẹ́mọ tó fà á ní pé nígbà míì èèyàn máa ìmọ̀ ẹ̀sìn ò tí ìdébi tí wọ́n ń lo ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe wọn ò tí ìdébi tí wọ́n ti ní ìdìmọ̀ tó lágbára so gbogbo nǹkan tí wọ́n ń béèrè yẹn eré ọwọ́ ni ó jẹ́ fúnyàn àwọn àmà fojú àfá wo onítàn pé ara sì ṣe so ìdí kejì nìyẹn ó jẹ́ kí wọ́n mọ̀ pé ò ní gbogbo ìmọ̀ ó sèkù nínú ìyá sàárè ẹlẹ́ẹ̀kẹta ó kọ́ bí wọn ó dínà mọ́ wọn láti mọ̀ òdodo fún àpẹẹrẹ o béèrè lọ́wọ́ mi ní ìsìnkú ogun bá dùrù ọdún wo ló ṣẹlẹ̀ mo ní mi ò mọ̀ ṣẹ̀fẹ́ lọ béèrè lọ́wọ́ ẹlòmíì ẹnìyàn tẹ̀ máa mọ̀ ó sọ fún yín ṣùgbọ́n mo ní ọdún wo ló ṣẹlẹ̀ ọdún kẹẹ̀ẹ́dógún yìí jíra mi ṣẹ́fẹ́ ó ti gbà pé ní mímọ̀ ní mí so o ní lọ béèrè lẹ so mo ti bí ọ láti mú dúdú ẹlẹ́ẹ̀kẹrin tí ní ni àfẹ́kàrún ẹ̀kẹrin màá tún wá sọ ọ́ di tí ó mọ̀ bá àwọn olùmọ̀ gangan jiyàn ó sọ àwọn onímọ̀ oh, god ó mọ́ kan tó àbú rẹ̀ abdulrahman sọ́kọ̀ ẹnìkan ní ẹgbọ́ stark kí lórúkọ àbúrò rẹ̀ à kò lóókọ àbúrò rẹ̀ gangan náà ní ibi ìlànà bí pé so tó fẹ́ mọ̀ yẹ́ ọ̀sọ́jọ́ ẹni tí ń jókòó lọ́dọ̀ àmì bí ṣe àpé tí wọ́n bá lọ bì kan sáàpá kan ní àbúrámọ̀ fún ìsọ náà ẹ̀hún ní sà àbúrò rẹ̀ lànà bí pé ó wà mọ́ tún sọ ó mọ̀ jiyàn pẹ̀lú kan nídìí ìmọ̀ irú ẹ̀ ń ṣẹlẹ̀ láyé báyìí ṣẹ́ẹ̀tì àwọn aburú tó wà nù kéèyàn rọ́mọ̀ nǹkan kó wá sọ nǹkan mí pẹ̀lú wọn pè ní jáàlú mọ̀rọ̀ kàbí ní òṣèlú ìfẹ́kì àìmọ̀ kan tó ṣe kí ni tó gunra wọn complex ignorance níparí tí àyẹ̀ bólẹ̀ tí àfá ọ̀rọ̀ wà lórí ẹ̀ṣùgbọ́n mi ní sọ̀rọ̀ yẹn tí tó ṣẹlẹ̀ ní mo fẹ́ lò bí ọ̀rọ̀ bàbá òfin mi tí àtọ́ àwọn pè ní Islam between ignorant followers and incapable scholars. Ẹ̀sìn Islam láì àárín àwọn àtẹ̀lé aláìmọ̀kan àti àwọn àfá àwọn aláàbọ̀ ìmọ̀ tí ìmọ̀ wọn ò kojú wọn. Ṣẹ́gbẹ́ wàhálà ní. Ẹ́? Alùmíjì àwọn èèyàn ṣàjìyàn sọ pé àmọ́ o káwọn ṣe pé tí ó bá ní fọ̀rẹ̀ táwọn ọmọ píngú ìsásọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ rábá píngú ní ọmọ ọgbọ́n pín sọ̀rọ̀ pé ó lè mú bàbá kan lórí ọmọ òun aṣèjì yóò lọ kọ́ ẹ̀kọ́ òun pín yẹn mo máa ń pín ìwọ̀n mo ti gbà pé àwọn mẹ́rin ẹgbẹ́ lọ yóò fi ìlú òun síra ìwájú lórí ọ̀sán kí ó dòó oníwà ní ìyá pẹ̀lú ilé òkùnkùnkùn. Bọ́lá ọba sàánú wa, ṣe hánákàlá ọba mi hàn kàṣàdá aláìlá àìlá àǹtà, àtúntà ìlú ká wà àtúntà ìlú. Sọlá wa ní ọmọ